ìgbàkorogún mi bodò lọ kéré nàjà máa bodò lọ ìgbàkorogún mi bodò lọ kéré gbàjà máa bodò lọ bí o bá délé kó kílé kéré gbàjà máa bodò lọ bí o bá jọ́nà kó bèrè lọ kéré gbàjà máa bodò lọ ìgbàkorogún mi bodò lọ kéré nàjà máa bodò lọ ìgbàkorogún mi bodò lọ kéré gbàjà máa bodò lọ. bí délé kí kílé fèrè gbàjà máa bódò lọ bí o bá dọ́nà kó bèrè fèrè gbàjà máa bódò lọ ànígbà kó gùn mí bódò lọ fèrè gbàjà máa bódò lọ ànígbà kó gùn mí bódò lọ fèrè gbàjà máa bódò lọ bódò lọ bódò lọ fèrè gbàjà máa bódò lọ bódò lọ bódò lọ fèrè gbàjà máa bódò lọ bódò lọ bódò lọ fèrè gbàjà máa bódò lọ ogún mi bòdò lọ ṣe eré gbàjà máa bòdò lọ ìgbàkọ̀rọ̀ ogún mi bòdò lọ ṣe eré gbàjà máa bòdò lọ kí o bá délé kí o kílé ṣe eré gbàjà máa bòdò lọ bí o bá dọ́nà kó bèrè wò fèrè gbàjà máa bòdò lọ ànígbàkọ̀ ogún mi bòdò lọ fèrè gbàjà máa bòdò lọ bòdò lọ bòdò lọ fèrè gbàjà máa bòdò lọ bòdò lọ bòdò lọ fèrè gbàjà máa bòdò lọ.